ẹ̀rí bíi pé èdè ògógó bí bàbá ń bẹ lóde ìwé olóyà. àwọn owó ni wọ́n ń pariwo ń ta hàn. eléyìí tó o ṣe yìí lè tiẹ̀ bóyá o wá ṣe é dáadáa o àbó ò ṣe é dáadáa ẹ ó ti di tiẹ̀ látòní lọ. mo fẹ́ tọrọ kinní kan lọ́wọ́ rẹ̀ ṣó o lè ṣe fún un. ẹ ẹ fura o wọ́n sì ní fura lóògùn àgbà oníjàrí omi omi o ògùn aráàbí àpò omi máa kálẹ̀ ọ̀nà ẹ̀bà fó omi lẹ́yẹ àjẹtùjẹ pápá yẹnku ti igba ti ẹ̀rẹ̀ kò mọ́gi. búnugún halẹ̀ ni búnugún halẹ̀ kò sí tí ó fòwò mọ́dé yẹn sí i. Hmm. gbùrú tó jẹyọ ṣé àwa lè sọ pé ìhàlẹ̀ lásán níbí. kí ló pọ̀ sí ìwọ́dà kan wọ̀nyí fún ni á ẹni bá ti dá fún ọ nìkan ni kò dìrò mọ́. ó ní wèrè sún wèrè sún bí wèrè bá sún kọ̀ gírí yóò bu ni. bàbá ni yìí ṣe bá àwọn náà ṣe bàbá ẹgbẹ́ ẹ̀wọ́ mọ́lẹ̀. tọ́ra wọ ebèje gẹ̀lẹ́ dẹ́ àwa lá lórí o. burú gàjà kò sí ọ̀rọ̀ àdáyébá tàbí àkọsílẹ̀ yorùbá kankan àdàpè ọ̀rọ̀ tàbí fífi ọ̀rọ̀ dásà lásìí. kùdé kò ní. mọ́tò yẹn á gbé ọ láti àtàkùrà wọnú wẹ́mẹ̀ wọ́ọ̀bù ọlẹ́dẹ̀ẹ́sẹ̀ kan yìí ¡Gracias! ti bọ́lẹ̀ níbi tí ojú ọ̀nà parí sí ní chespadi yẹn wọ́n mọ̀ wọ̀kun lọ́ọ̀kan rẹ̀ tààràtà báyìí ó wà máa rí àwọn ilé kan lọ́tọ̀ lósì rẹ̀ rẹ̀ tó bá ti débi léun ọmọ pé tó bá dé bí sunday òrìn béèyàn kankan ládùúgbò àkókò yẹn ló dáa jù kó wọnú ìlú wá wàá yà sọ́wọ́ sí rẹ̀ gbọ́ ọ̀nà tòró kan tó wà láàrin àwọn ilé pẹ́pẹ́pẹ́ yìí bó bá sì jáde lọ́nà tòró yìí kó ilé ẹ̀ lọ́mọ wò lọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí wàá rí tí wọ́n kó àwọn òkúta bíi ọlọ́ọ̀lọ́ta jọ sí ẹnu ọ̀nà yìí a fi tapoli funfun àti bólú a fi bolé yìí a ti lè lágàdàgàdò mọ kọ́kọ́rọ́ ẹ̀ ń bẹ ní abẹ́ àwọn òkúta tí ó kẹ́yìn tó wà ní ẹnu ọ̀nà má sì bí olówó ìgbésí ayé tálíkà ní kò bẹ̀rẹ̀ sí ní máa gbé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ títí ohun tó rùn yóò fi tán lẹ̀ fẹ́ gbà lẹ́kọ̀ọ́ mi èmi fẹ́ wá náwó ni mi wá ṣiṣẹ́ owó rárá mo wá gbádùn ayé mi mo ń gbé owó ládìtì bọ̀ lódìdí mo ti cash out mo fẹ́ wá bá owó jẹ ni hmm. kò yí ẹ̀kan. ṣé wọ́n dẹ̀ tún settle down ní Kòtónú tí wọ́n lọ. yàtí wọ́n ti settle down ọ ah, oh, pé ìlú déyàn bá dé tó ti lọ́jọ́ mẹ́rin jọ márùn-ún dára ẹ ti balẹ̀ bẹ́ẹ̀ <laughs> ó ti kè é sàlejò bẹ́ẹ̀ mọ́ ó di dán lẹ́nì pàápàá inú tiẹ̀ gan dùn nígbà tó ṣàlàyé fún ọ ní pé à níbẹ̀ òun jẹ́jẹ́ òun ló ń lọ kó dẹ́sí kóńtà máa ń jáná màmá tó lọ máa ń lẹ́nu tẹ́ máa ṣe tuwárì tuwárì tí wọ́n máa gbèdé owó lọ́rẹ̀ lágídé oníkòsí inú kan oníkòsí tó máa pò lówó náà jẹ́jẹ́ òun ló ń lọ tó ń bọ̀ oníkòsí aburú kankan. ká jẹ́ pé àdúgbò yẹn ò sún wọn nìyẹn ilé àwọn mẹ̀kúnnù lè fi wọ́n ṣe. ó tún rí ìfọkànbalẹ̀ àtàlàáfíà lọ́jà ju o ká tẹ ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo ẹ ti níyànjú kò sí wàhálà mọ́. wàhálà sí wa wàhálà kí tún ni. ó mọ̀ pé ọmọ ṣẹ̀gi olórí burúkú á hmm. pé ọmọ nǹkan kan pa rẹ̀ ní kì bá sàn gan wèrè lọ́mọ tó lọ́ọ́ mọ̀ ń pa rẹ̀ o. ṣé bí olóyè sọ pé àwọn ti sẹ́tùlẹ̀ nípa àwọn ti fún ten million. Hmm, ó fún ten million eh. lẹ́yìn jẹ́mílì tó kọ pẹ̀ tó lóye travel sẹ́mi ló tún sọ pé ń fẹ́ two million naira tó lóye tún ní fún. owó kìíní. nígbà mo tẹ̀ kọ́ sọ pé ah níbo ló fẹ́ rí two million kankan ó ní ayé ayé pé wọ́n lọ sọ fọlọ́pàá ń gbà náà ah. ọkọ̀ òun òkú ọlọ́pàá olè mọ̀ bí wọ́n ṣe bá ń wa tí wọ́n fi máa contact ẹ̀ ẹ̀yà fún un. Ah, olórí burúkú wà lọmọ ṣẹ́gi yìí o. Ah, olórí burúkú àbí bàbá rẹ̀ in fact mo tẹ̀ lọ ti lè kó nísìn mò ń gbàdúrà kó kú bẹ́ẹ̀ ni ó kún bá tiẹ̀ gbé lọ gan-an sàn. Ah, ọmọbìnrin yìí pọ́njú. Sally. Àrẹ́jọ ni fún ẹ̀yin ní àrígbò yìí. Àìrọ̀, àdúgbò ni mò ń gbé. Èmi ò rí fún ojú ìrí ní àdúgbò yìí. Mo ṣẹ̀ṣẹ̀ kó ládùúgbò ni. Hmm. Ibọ̀ wá rí rèétí ẹ̀yìn. Wo ṣèwà tó ń jẹ fún mi? Bá mi ta ọ ní. Johnson Frank. Ah, ah. Joel ni orúkọ ti èmi. Kí ni orúkọ ti ẹ̀yin? Ládì. Wọ́n sọ orúkọ dandan fún ẹnikẹ́ni o. Má ṣe bẹ́ẹ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá. Má ṣe bí olówó o. Bí tó wọn, ayé wọn fojú sí olówó dáadáa ń bẹ̀ o. Máa ra sílẹ̀ bólú sílẹ̀ bóòrí nǹkan kan jẹ ẹgbẹ́ yà jẹ́ wọ́n gán nílò ìrànlọ́wọ́. Torí ilé ìlú ìjà ìjà kò orúkọ ti ẹ̀yin. Àkú. Àkú. Orúkọ yẹn ṣe àjòjì sí mi ṣé ẹ̀yin ò rí fún ọmọ ni tí ó fi jẹ́ fún ara yín ẹ̀yin wá hà fún oúnjẹ. Ah, kéèyàn bá ti lówó ọmọ á ìyàwó náà á obìnrin mà burú o. bá ń gbóúnjẹ mi owó ah, rẹ̀ rèé. la viande poisson. non non poisson àtọ̀ làtọ̀. bójú òkè àmọ́ tún la hánu táwọn òfowó tó ti ń gbálẹ́kù ojú wíńdò fèrèsé ọmọlúwàbí tí ó bàbá tiyàn ṣe bí wájú lé ní ẹgbà má kankan bẹ́ẹ̀ mọ́ tó bàbá fẹ́ kọ́ lọ́ọ́ kárí ayé ẹ mọ́lẹ̀. wàhálà ilé ayé náà. ṣé bí sọ́ọ̀rì mẹ́ja ni ó sì ti lẹ́yìn mi ah, ah, mo kókó mi tí mò ń gbé torí ẹ wàhálà rẹ ti pọ̀ jù mo tún kó wá síbi ó tún wá ń gbá wíńdò. ẹ wò bọ̀dá rẹ tẹ́ ẹ bá fẹ́ kí n máa ṣọ́ yín kiri kí n máa dẹ̀bù yín kiri tẹ́ ẹ bá fẹ́ nísinmi kẹ́ ẹ dúró lójú kan kẹ́ ẹ gbádùn ayé yín ẹ fún mi ní new phone number ọkọ mi kí n má bá sọ̀rọ̀ fún rárá mi ó ti tán. sẹ́mi ní phone number rẹ ni àbí sẹ́mi àti ẹ̀gán sọ̀rọ̀ ni. Oh, ah, ẹ̀yin wọ́n lẹ́yìn fẹ́ pin ogún gbogbo yín wá pé bíríkótó pé bíríkótó ẹ fẹ́ pín ogún lẹ́yìn mi ẹ ẹ pè mí olórí ẹbí òṣì yẹn náà pè mí ìyálé wa ò pè mí ìyá àbèjì ò pè mí kò sẹ́ni tó pè mí nu gbogbo yẹn wá fẹ́ dá ogún pín ìrọ̀lẹ́ pa èlé jogún ológun lẹ́yìn ìrọ̀lẹ́ pa. <laughs> wá kí ni ń dọ̀ọ́ láwọn náà tó ọ̀rẹ́ ọ̀rọ̀ onímọ̀ràn kankan ni àbórí rẹ̀ gan òpilẹ̀ pé ṣé wọn ò wo ọmọ sọ́rọ̀ ogún ìyá rẹ̀ ló wọ̀ ni o ò nínú kankan tó ń rò ni ah, ah tí ẹ̀ dọ́nà agbọ̀n tí ẹ̀ fẹ́ pé ogún ṣèkì agbọ̀n fẹ́ pé ogún sógun kàn ni ṣé yàtọ̀ sí inú òrìjínà àti fẹ́ẹ̀kì ni. ogún òkan ẹ̀mí. n bolo gbà kan oh. kó o bímọ tí three hundred fọ́ọ̀rọ̀ ẹ̀mí extra lọ́mọ rẹ jẹ́ ṣé ìyá kan wà tó fún ọlọ́kọ lọ́ọ́ báyìí ṣé ọkùnrin fún ọ pé ibi tó ń lọ bàbá fàdúrà kankan sí o ṣé bọ́ kàn fẹ́ ló gbà ní kí wọ́n á tiẹ̀ tó mú débi pé mo lò ó gbọ́ fẹ́ gbin ogún ogún òun wọn fẹ́ pẹ́ kí n lọ ọ̀ mọ́ ọ̀dọ́ rẹ̀ mu n tẹ́ ẹ̀ sọ ṣe ń yé mi. kí ló mọ̀ tó bá yẹ kó tiẹ̀ fẹ́ pín ogún lóòótọ́ ogún tọ̀ sí mi. mo ah, ah, ò ti fẹ́ pogún fún ọ tẹ́ bá pè ọ̀gá pé wàá gbógun gan wọ́gbọ̀n ní bẹ́ẹ̀ lùgbó òní máa fẹ́ ààrẹ ṣe ni. kò tọ́ sí mi. mo lọ́ba. Ah. ẹ gbà ẹ gbà ẹ gbà. ọ̀ bonjour. bonjour. Ah, ah. Aku. Joy, ça va? Ça va bien. Kí ló dé? Ìwọ ò wá ra oúnjẹ mọ́ fún yọ̀dọ̀ tí a wá. Ìyá náà ti ń dáná lórí a. Àwa, ẹ̀yin ìwo, ṣé bí ìwọ rìkan ló ń gbé fún ilé? Àbí ìwọ ti fẹ́ yàwó ni? Ṣé méjì tó fẹ́ yàwó ni? kódà ó ti sísọnù wàhálà wà o. kí ló ṣẹlẹ̀. ah olórí ẹbí ni. wọ́n ní àwọn fẹ́ẹ́ pín ogún. yèso ràn lógún pín. tẹ́lẹ̀ sì ni dé tó ti mú sí àwọn ìyàwó lẹ́yìn ẹ̀gán ó ti mú sí wọn lórí tí wọn gan ti gbà wípé àkókò sí ogún kankan táwọn fẹ́ẹ́ pín páwọn ogún pa àwọn báyìí. ní olórí ẹbí bá tó dé ìjẹta ló bá dé pé ẹ. nígbà kàbírú ọmọ rẹ bá dé láti Canada pé wọn pe ogún dandan ni. wọn kí ló máa ń so lórí ẹbí gan pẹ̀lú àmọ̀jù àtàmọ̀sá. oúnjẹ mọ́wọ́ tàbí jẹrú ilé nísìn torí ọlọ́mọ jẹ́ káyé láburú ẹ̀yin ògẹ́ ìdí ẹ̀ wá tó ń ṣe kínní o ẹ̀yin kan ní gògóńgó ọ̀rọ̀ o. Ah, kí ló tún ṣẹlẹ̀. ṣẹ́gi ni ṣẹ́gi náà tó ti wá. ṣẹ́gi ìlú ló ti wò ń fẹ́ bẹ́ẹ̀. tó bá ṣe ọ̀rọ̀ owó ni tí kò wá dáa kò sọ̀rọ̀ owó òun náà ló ń fẹ́ pógún ni. Ah, ṣé n rí olórí ẹbí ìfẹ́ dálẹ̀ bẹ́ẹ̀. kódà ó ti ẹ̀ béèrè nọ́mbà ẹ lọ́ọ̀ mi. jọ torí ọlọ́run mọ́ fún o so mọ̀ ẹ́ kó o bá ti fún ámọ́ lù kí mo wà. ìgbà tí ìyá wèrè ń ṣe á fún nọ́mbà mo sọ fún ni pé mi ò ní nọ́mbà rẹ kódà n ò rí ọba sọ̀rọ̀ ọmọ bí ọ wà lọ́ba sì tàka sí mi. ṣègí tàka. ọ tàka o kódà ó lérí lọ ni ó lágbèlé gbọ́ ó ní ẹni tí ò sì lé wọn ó fi tiẹ̀ lẹ̀. kí ni ká wá ṣe bẹ́ẹ̀. ó ní apẹ́tẹ̀ mi ni o òwe mọ̀ mí láàánú mi ò bá sọ pé ká pa ni. pípa bíi ti bó o. ṣé ẹ bá fẹ́ pààyàn ebi wọ́n pọ̀ náà ni ẹ bá fẹ́ pààyàn wọ́n pa ni ọ̀gbìn tó wọ̀ rẹ̀ bá lọ yájú tiwa lọ báyìí yóò dà wà lágbo náà ọmọ mi pé nísìn àti ojú mi ló ṣe àti mo fetí gbọ́ fọ̀híárì lásán báyìí ah, gbogbo ẹ̀wọ̀n láàbù sí o èmi sì rèé inú àmì kankan ọ̀lọ́ ẹ̀wọ̀n rí òkò wá rí bẹ̀rẹ̀ lórí tèmi o. ìdílé èso lásẹ̀wọ̀n rí dẹ́kun gbogbo kátàkàntàn kó omi sọjà rí ayé kí ni ká ṣe. àní ò jápa ah, jápa. wọ́n jẹ́ apá jẹ́ àjígbé mú one million lára owó kó wà lọ́wọ́ rẹ̀ ni kó fi ṣètò bó ṣe awáyanra kan àjí lẹ́yìn yìí ni kó lámú tírí mílíọ̀n. kó fi ṣètò gbogbo ibi ká máa ibi ká gbé sí ká máa sùn àti wọn a máa jẹ so ti yọ ìdẹ̀tú lè gbé lọ sí ilé mi kó wà lọ́lọ́run dání. ọ̀dà mo ti bọ́ mo ti bọ́ àbí kí ni eléyìí mo kóra mi sí. arábìnrin báwo ló ti wọlé. mo ṣẹ̀ṣẹ̀ wọrí hàn ni kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. jotem. kẹ ẹ jẹ bẹ. mo ń fẹ́ yín. a máa lọ wọn máa mẹfẹ wà láwọn máa máa lọ. ẹ wọ́n ní ẹ fẹ́ gbé kọ́ńtrátì fún wa ṣe ráwa tẹ̀ ń wò yìí àwa gangan náà ń pè ní kọ́ńtrátọ̀. látọ̀tọ̀ tó hmm. ti pẹ́ ti pẹ́ ti pẹ́. tẹ́ bá ń gbọ́ one spanner one spanner bàbá tèmi ní jẹ́ bẹ́ẹ̀ nígbà tán bá wọn Julius Berger ṣiṣẹ́ nígbà tán sọ̀dọ̀ river Niger mọ́nà ònìṣà bíbá mi bọ́ sì jábọ́ sínú river Niger nù. Ah, tí wọn ò sá kú. Ah, bólẹ̀ ti ń sọ̀rọ̀ báyìí wọn ṣe ní kú alẹ́ yẹn jábọ́ sínú river Niger ẹni tí wọ́n sá kú. ẹ mọ̀ pé tọ́mọ eke bá ṣubú wọn á nílẹ̀ sáré pàdé ẹ ẹ pàgbàlagbà tọ́jú omi bọ́jú omi sáré pàdé wọn ni. omi ò sáré pàdé wọn omi gbé wọn lọ ni bẹ́ẹ̀ ṣe ṣe a ah, làwọn wọ́kàsí yòókù náà ṣe a òyìnbó ní one spanner lọ sí ni látìgbà náà bí mo ṣe di ọmọ one spanner lọ sí ni èmi ni mo á jẹ oyè yẹn. orí bàbá tiẹ̀ ni wọ́n spinal loss ti bẹ̀rẹ̀ bàbá tiẹ̀ tá a dẹ́ ń sọ yìí àlèyá tèmi ni hmm. ẹ rí i pé kọ̀ǹtrátọ̀ dìran ni wá ẹ jọ iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ilé lẹ fẹ́ kọ́ ni àbí bridge. lórí mọ̀tàn àlèyá rẹ báyìí bàbá rẹ gangan kọ́. ẹ ẹ wò ẹ mọ béèrè ibẹ yẹn ẹ mọ béèrè yín o ṣé ṣọ́ọ̀ṣì lẹ fẹ́ kọ́ ni àbí mọ́ṣáláṣí kọ́ńtà tẹ bá fẹ́ gbé fún wa ní kẹjá mọ̀. <laughs> òkèlè ń sẹ ẹni tá a mọ̀ yí tá a mọ̀ bàbá ẹ̀ agara da kí ni ìsì ọ̀ ṣé ẹ rò pé ìmẹ̀yìn méjèèjì ni ìtàn yín ọ̀sá pamọ́ lu òkèlè jẹ́ pé orí àtàn ló ń sùn bẹ́ẹ̀ ni ẹ ti bá ń gbélé tó bí ń sanwó orí àtàn ló ń sùn. ṣé ẹ mọ̀ pé ẹ fi mí wé woodlum nìyẹn. kí ló tún sọ yìí ìwọ gan genesis woodlum ọmọ ah! pé bó o ṣe wà yìí nìsín àtẹnudẹnu oúnjẹ ìyà ló ń jẹ. àti rírẹ òbó òwò ló wá ń jẹnu kẹ̀ǹtàtẹ̀ ní kẹ̀ǹtàtẹ̀ tí bàbá ẹ ti á ṣiṣẹ́ lẹ̀ fún ọ ni bàbá tó tún bómi lọ bí o ṣe wíìlì lọ wá ń sọ pé ẹ̀dá tí a ní kàtà tí ẹ̀dùn náà òkèlè tó o rántí pé kéèsì kan ń bẹ́ńlẹ̀ tí gbogbo èèyàn dá sí nílùú wa ẹ̀ ńgbà tó ń lọ yàn àlè tíyàwó rẹ̀ fi yarí pé àbáyé fẹ́ bàjẹ́ ni pọ́n lọ yàn àlè. alọ́ lọ́mọ tó pera rẹ̀ fẹ́lẹ́ yùn pọ́n lọ yàn àlè tí wọn náà fi sọ pé ahun tó ṣe ọ̀dà ẹni tí ń bọ́ tọ́ lọ rajé bí ọ̀pá kan kúnú àmì méjèèjì. ẹ tẹ bàbá wa ní kẹrin ẹ wo ni kẹ mọ béèrè ẹsẹ mọ sẹńsẹ lẹsẹ newspaper ni ṣé àbẹ̀wò ni àròyé wẹ́wẹ́wẹ́ tẹ wá rò bíbá gangan. o àbá àbára mọ́sẹ̀ èmi èsì wòlíì o èyí sísá afáǹgẹ̀sì abaláwo wọn ní bá sọ̀rọ̀ ilé ayé rẹ fún ọ ọmọ pé òtọ́ mọ̀ ń bọ̀ sọ sọ̀rọ̀ pé parí oṣù yìí o ní nílé lórí máa ó kó kó nu létí ìyàwó ẹ̀ ń sanwó tó ń gbé bóyá nu wíbarò lọ̀rọ̀ rẹ wà kẹ́ǹsì tọ́mọ̀ síbi ara nu ní lọ láńlọ́dọ̀ máa jẹsẹ́ ìyàwó ẹ lọ sọ́n fún ní ọmọ fẹ́ abọ́ mọ̀. ẹ ẹ parọ́ òótọ́ ni èmi náà ti ń kófìrí wọn ti pẹ́. ẹ wo n tẹ bàbá wa ní kẹ́ sọ torí èmi ò mọ àròyé ẹjọ́ wẹ́wẹ́ nǹkan àti tó kàn yín lọ́wọ́ àti tó kàn yín lẹ́sẹ̀ tẹ́ ẹ ń sọ báyìí nísìn ah ṣé wàá bú wa ni. a máa bọ sọ̀rọ̀ ọmọ múra gégégégégégégégégégégé mo rò pé inú òru wọn bí ọ sí ní òjò develop. ẹ ẹ jọ iṣẹ́ ò lè fẹ́ gbé fún wa gan. bí mo ti wà yìí ẹni mo kọ́ fẹ́ ṣe fún yín náà business mo fẹ́ fún yín yóò tó one million naira. àwìrì ah! ah, wo ni wọ́n ṣe àwa lẹ fẹ́ máa lu sàkámọ̀ jẹ fún wọ́n wá mú wa ṣeré ni àwa lẹ mú ṣeré àbí nígbà tẹ́ mọ̀ pẹ́ nìkan sí kílẹ̀ pé wá fún kálí mọ̀ pé rádà àdábà ìdí sèmi máa dá yín lóhùn. òkèlè kí ló dé tí wàá tó sí close báyìí ó ti à òkú tí a ti ń tọ́jú olójúmọ́ àti ah, àbá ti ń jẹ́yìn tó bá ti pẹ́ òótọ́ ni a máa máa yàn lá o ó lè wà lórí kẹ̀kẹ́ kó dáwọ́lẹ̀ kó rò pọ̀ ń jayé ni à àdàkọ owó nìsín kò tún jọ ọ́ lójú torí ọbíríngì rẹ ó púọ̀ ọmọ tí wọn bá fi gàrí wò kò sí bí wọn gbé sàláàdì fún ẹsẹ̀ ní ìdáná ọ̀dà tó bá rú ọ lójú mo ṣe dúè mo ṣe dúè láì lọ́ọ̀bì kankan tí ẹ bá ti gba sẹ́ni mo fẹ́ fún yín n kò fún yín five hundred thousand. ẹ five hundred thousand. tó dá yín lójú. five hundred thousand. iye ọjọ́ ọmọdé wa parọ́. ẹ ẹ wá máa wò tó bá wá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ mi ò tí wàá mọ iṣẹ́ tẹ́ fẹ́ gbé fún agbèká tá a nìsí tẹ́ bá ní kí n máa lọ nínú òkè nínú báyìí èmi ni wàá síwájú àbí kẹ́kọ̀ọ́ wa lọ odò dáàmú ká máa tòkè bọ́lẹ̀ láti inú omi àtúngún padà àtún padà four hundred times mo sì ń lọ mò ń bọ̀ mò ń lọ mò ń bọ̀ ni. mo gbọ́ mọ̀ràn láì kan sí ọmọ tí kúlò jọ súná ọmọ gbé lọ kọ́ ọmọ kan mọ́ bọ́lẹ̀ ṣé ẹ máa ń pẹ́ ọjà bọ́kọ̀ fún ọmọ làbánsìn ìjọ kankan ní ọjà bọ́ tí ó fọ. ẹ kí lẹ fẹ́ ká ṣe gan mọ̀dí kó sì jẹ́wọ́ gangan ni mo yàn gẹ́gẹ́ bí ààyò ọ̀rẹ́ mi. torí pé wọ́n fẹ́ràn obìnrin ni. èmi fẹ́ràn mi. mo yóò fẹ́ràn obìnrin. ó fẹ́ràn dátìtì ah, ọlọ́run kan sàánú ẹ̀ ní kì í ṣe pé dèdò fi ń gbàdúrà lọ́lọ́run gbọ́ àmọ́ tó pé wọ́n fẹ́ràn obìnrin ta. gan ah. tó yampian sóòmù yìí torí ẹ̀ náà ṣe ń pè mí níjọba abódò ni sóòmù yìí kébì àti ẹ kábàjọ fẹ́ràn obìnrin ọ̀rẹ́ rẹ̀ á lè dalẹ̀ adìyẹ rí apàdà jẹ fún ara rìn ni. ó tiẹ̀ lé ọlọ́mọdé ayé láburú ọmọ pé wọ́n bá jẹ obìnrin kan níbi náà tó jẹ́ ẹnìkan gbẹ̀yìn ọ̀fọ̀dọ̀ ni ìṣòro nígbà bá jẹ náà já pọ̀ síra wa lẹ́yìn ọwọ́. àwọn onílé ọlọ́nà ló kí là ń dúró dè gan-an. ní sùúrù ó máa tó dé sàn án. mo dùgbọ́ pé ó máa tó dé sàn án àwọn ọkùnrin àròjù àmọ́ wá ìròjù kì pàápàá ìwọ yìí oníyàwó mẹ́fà lé. ilé ilé ni adúlé níbi àrùn yìí o ti gbọ́ tá a máa pẹ́ o dẹ́ẹ̀bà sọkẹ́sọkẹ́ ká máa dọ́ndọ́ o. ládìtì ọkùnrin ó ti ẹ̀ rán mi sí ọ. ọ̀rọ̀ tá à ń sọ sọ fún ọ torí ọrọ rẹ kò ọ̀rọ̀ rẹ̀ ò lójútùú báwọn lẹ́yìn bá sọ náà ọmọbìnrin gangan là ń dóde kárìtì hmm? etí ẹ̀ mélòó. etí méjì. kí ló fi ṣe. wọn torí ńgbà tó wá súnmọ́ mi tán lórí mi lọ fi ńgbà tó wá tó wá sọ owó báyìí bó ti sọ owó tó gbọ́n wọ́n báyìí bẹ́ẹ̀ lára mi ti gìrìrì. ṣé èsì mu mi rò sá. ọmọ ojú náà gbìyànjú láti sọ wọn pé kì í sọ ọmọ tó o lè fẹ́ o ọmọ tó o bá ṣàkíyèsí dáadáa ọ̀rìn bí èmèrè ni sórí inú orí rẹ̀ bó ti kọjá wájú báyìí mo ṣe ń rí ṣèbè mò ń rí òjòlá bẹ́ẹ̀ mò ń rọ́ká bí orí rẹ̀ gangan ti báyìí ti sẹnu báyìí ọlọ́run lọ́jọ́ mi lóye ń fi orí ẹ̀mí wọn ṣe fi orí ẹ̀yìn o ọmọ yóò jẹ́ bí èmèrè àbíkọ́jẹ́ pé ó tún jogún àjẹ́ àjẹ́ àgbà láyé ó dà pé lọ́mọ ní ọlọ́mọdé àyè láburú kọ́jẹ́ pé ẹnu títí ń jẹ tẹ́lẹ̀ wá di pé ọmọ ìjà sán o ọwọ́ tó ti ń di owó mú tẹ́lẹ̀ kọ́mọdé pé ọmọ di pẹ̀lá sán mú o sọ fún kọ́ máa lọ ọlọ́mọdé àjà pọn máa pọn. àtàpọn àtàpọn ọbẹ̀ lílá ni gbogbo rẹ̀ mélòó mélòó irú rẹ̀ àrẹ̀mú yà á máa lọ ó máa dùn obìnrin kóbó ni ọ́. ládìtì mi èso mo sì máa dùn obìnrin Gambari jẹ díẹ̀ lóbi pé yín tó pọ́n ntójú ti rí la fi ṣe aró fóbìnrin hmm, ọmọ nǹkan kan. jẹ́ a lọ. tó o bá ti mọ̀ kó o lè yọ̀ǹda yín. màá já ọ lẹ o. mọ lọmọ yọ̀ǹda yín. ọ̀dà ìyá wa ìfìyín lẹ o. ń lọ gbọ́ kadà. veux nager avec moi? Mẹ́tì béèrè dé gbogbo bẹ́ẹ̀ ni. Mo ní ṣé ìwọ ara màá wẹ̀ pẹ̀lú èmi ràn. Rárá mi kọ́kọ́ gbà màá mi ti kú bàbá mi ti kú o ẹ̀kọ́ mi náà ti ṣaláìsí o ẹ wo ẹ ẹ lè rí kọ́kọ́ gbà ẹ má fi ìyà jẹra yín o. ọ̀dà a máa rí kọ́kọ́ gbà ní àwọn eré gbà má wọlé lọ mú okùn wá fún mi. okùn bá wò. a máa sọ ẹ mọ́lẹ̀ ni bóyá owó máa jáde bóyá owó ò ní jáde ṣé bí kò sí kọ́bọ̀ ni àwọn òbèrè kọ́bọ̀ náírà la bèrè bóyá mo sọ fún ọ pé mo fẹ́ gba kọ́bọ̀ okùn má fi alẹ́ àsínú kidnapper mọ́ mi lé ah, assassin gidi don't ẹyin táyà ẹsẹ̀ bọ́ bàtà wèrè dànù. sunkún lé mi lórí ah. àbírò àlàkàlà wo ni mo ní lálẹ́ ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀. àkú kí ló ń jẹ bẹ́ẹ̀ táwọn ń jẹ bẹ́ẹ̀. ìwọ ni kò sọ fún èmi ta ni àkú tó ń dì mọ́ tó ń nífẹ̀ẹ́ lójú oorun tó ń pè qu'est-ce que tu fais avec àkú join. la main que tu fais avec tes filles Lomé Dakar Bamako ici Cotonou. tu es bête non réponds-moi tu es fou contra sexe. tí mo fura pé kó lọ dé tí mo fura pé tí mo fura pé. Just two minutes here. The problem kò lọ tú. That's the problem. Ẹ wo ẹ dákun ẹ ní dààmú òṣòro ní báyìí o. Ẹ̀yin méjèèjì ẹ mọ́ o ẹ má sùn gbà kan náà o. ẹ máa jó oorun yín ọjọ́ níta change tí o bá sùn lọ́wọ́ bá ti di pé kíní kan lọ́run bá ti kàn jí o náà kó sì mí sọ̀pọ̀ bọ́jú bójú ẹ̀ ti là kó tó di pé ẹ sùn kò tí ì. ẹ jọ bàbá olóye àti gbọ́ nǹkan tí ẹ sọ. torí ọwọ́ tẹ̀ ẹ̀ ń yọ òye mi nígbà mọ̀ ń bọ̀ ọ̀rá kínní ògógó tí mo wà nù kínní tí mo pàdé lọ́nà báyìí àyẹ̀mẹ́kùn fi wíwá rò jálẹ̀. ẹ mọ̀ pé ojú lásán ṣe ṣe wèrè ẹ mọ̀ kójú lásán ṣe ṣe wèrè àti pé kọ́ńtrátì tẹ́ gbé fún wa yìí gan-an ìgbà gan-an ni ó fẹ́ tán náà ó ti lọ bí ọ̀sẹ̀ kan tá a ti wà níbi tá a ti bẹ̀rẹ̀ sí sọ̀yàn òyìn ò tiẹ̀ kéré ìgbà wo fẹ́ fún wa ní balance aga. ìdá máa sọ lọ wọn máa fi nǹkan gidi dán ló sì wò ní o wọn náà ti fẹ́ sọ fún mi pé ọmọ rírì owó níjọ́ mo fún yín lówó kan náà bọ́ọ̀lù ẹ̀sìn náà tó fi yá a tán ìmú kẹ́ ẹ máa gbé lóṣù bẹ́ẹ̀ pẹ́ fẹ́ lóògùn ẹ̀jẹ̀ kẹ́ gbé láàárọ̀ ẹgbẹ́ lọ́sàn ẹgbẹ́ lálẹ́ kò yẹ kó kí n fún yín lówó nísìn kó di pé ẹ ẹ pàṣẹ tiẹ̀ ṣiṣẹ́ mọ́. ẹ wò ẹ wò ẹ má rò yẹn ṣáwa níṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ ni àlòkó ah. àlòdò ah. ìbádẹ́ máa jí sí ìbá bíbá pé iṣẹ́ òòjọ́ wa ni lójoojúmọ́. bẹ́ẹ̀ni àti pé tó bá tún wá jẹyẹ lẹfẹ sọ ẹni tí ẹni ká máa sọ five thousand lẹ ń fún wa lówó oúnjẹ lójúmọ́ òun sì rẹ kò ní apátáìtì àti jẹun tó bá ti jẹun one thousand láàárọ̀ one thousand lọ́sàn one thousand lálẹ́. ìyẹn di three thousand. two thousand tó kù òun làwa náà fi ń ṣe ọmọ ìgboro tó sì tẹ́ wa lọ́rùn tó yẹ pé tá a bá rí èèyàn mọ́ fún wa ní yíyún gan lásán ah gbígbà tá à oṣù ni kọ́lá kẹ́ni ká máa sọ wọn fún twenty years á máa sọ fún twenty years àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ má jẹ́ ká bòpò lọ lólóró balance aga. ẹ wọ ẹ fún wa balance wa àwa náà fẹ́ ra lẹ̀ bá àti ẹ̀ tí ìròwó kọ́lé sí. Ah, ọmọ wa ga o n ò mọ rí ilé ah, ah, àsóòtọ́ ni pé alárùmọ̀jẹ lẹ́rù lọ ń jẹ one thousand lójúmọ́ ń jẹ two thousand lójúmọ́ ṣé ẹ fẹ́ sọ pé ojoojúmọ́ ní ninety thousand ẹ rò pé mi mọ tí mò ṣe ni mo kàn ń tẹ́ yín lọ́rùn ni mo ṣe bẹ́ẹ̀ pé ẹ̀ ń gba pension yín mowó tí mò ń fún yín ni ọ̀dà ẹ ẹ má wọ̀rí ẹ fún yín balance yín lọ́la. ẹ ṣe ń sọ̀rọ̀ nìyẹn. Ah, ẹ bàbá olóyè ṣé ká má bá yín na ọmọbìnrin rárá ni. lórí balance mo fẹ́ fún ilé ti pẹpẹ dámànà pẹpẹ kan spinal cord ah. ẹ ẹ bá nà ẹ filẹ̀ ètò ìmọ̀ kàfẹ́ ni pé kọ́sà má ti ráyè bọ́ta ẹ má jọ bọ́ta o eh. tọ́bẹ̀ jáde ìta báyìí ikú ni o. yẹ sà eh, ẹ̀yin náà ẹ wá tètè já yanjú ẹ̀ torí kò sí bá ti lè tọ́jú ẹ̀bí palliative tó wọ́n padà lókètì rẹ̀ náà ni. èmi lùtù wá wá lùtù wá adé alùtù náà. ẹ̀rọ ilé ò ṣe lùtù. <laughs> mo sẹ o hmm? rí i pé iṣẹ́ yìí kò fẹ́ rọrùn gan báyìí kí ló fẹ́ jẹ báyìí. bọ́dà ẹni sọ̀rọ̀ mo gún bọ́dà rẹ̀ mú sí àbí. bọ́dà rẹ̀ mú pọ̀ ní ayé kí ló fẹ́ jẹ́ lábẹ́rẹ́. Ah, ah, ah, ti yé mi bọ̀dá rẹ̀ mọ́ àti ládìtì ló ní kẹ́ kidnap mi àbí. jọ ìwọ ọmọbìnrin níbo ló ń gbé kankan tẹ́lẹ̀ kó tó di pé àwa kidnap rẹ náà torí mo rí i pé ẹnu gbà tá a gbé ọ dé bíbáyì mẹ́mórì káàdì ò ti lù sí ẹ báyìí olóyè ládìtì tó ti kú tipẹ́ tó ń béèrè ń bíbáyì kí ló fẹ́ jẹ jàre. <sighs> ó ti yé mi wáyé ó ti wáyé mi sìn pé ntẹ́ẹ̀mù rárá ó pọ̀ ju ntẹ́ẹ̀mù lọ ó ti yé mi ẹjọ́ ìlú lọ fún yín torí mo gbọ́ tẹ́ ń sọ̀rọ̀ five hundred thousand balance lẹ́kọ̀ọ́ bọ̀dà ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ ṣé tẹ́ bá cooperate pẹ̀lú mi màá making cash out nothing less than ten million naira. yẹ kí ló máa ń tìwọ gan tó máa sáré máa gbọn ah yé kíni èèyàn sọ̀rọ̀ ten million sí wọ́n ti fojú rówó náà ni. ṣé o mọ̀ pé scam lọ́ba lọ́la ni eléyìí tí ò ní wọ́n mílíọ̀n lákàtì tó fẹ́ fún wa ten million èmi ló lo sàkámàjẹ fún. ẹ wo bọ́dà kidnapper ṣe rí ibi kọ́ ni máa fún yín lówó yẹn olóyè ládé ti fúnra ara ẹ̀ ló máa fún yín ten million naira yẹn. Ah, ládìtì báwo. ẹ ẹ ní sùúrù ẹ gbọ́ tèmi yé ẹ gbọ́ mi yé dáadáa ládìtì ò kù wọ́n ń dìbọn ni àṣírí wọn tẹ̀mí mọ̀ nìyẹn tán fi ń lépa ẹ̀mí mi káàkiri àmọ́ tẹ̀yìn bá wa cooperate pẹ̀lú mi wọ́n aṣọ yín kò lè less than ten million ó wà lè jù bẹ́ẹ̀ lọ kò lè less than tó dá mi lójú gidi. wẹ̀gẹ̀rẹ̀ wẹ̀gẹ̀rẹ̀ àjò ń tán. ẹ̀fà wẹ̀gẹ̀rẹ̀ wẹ̀gẹ̀rẹ̀ àjò ń tán. wẹ̀gẹ̀rẹ̀ wẹ̀gẹ̀rẹ̀ àjò ń tán. mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ mo balẹ̀ bambare ombare ombare odire mbare ombare ombare ombare ombare ombare ejire ejire tọ́lọ́ ń jẹ́ fún àkú àkú àkú ṣé ní ìbúrẹ́ wa yìí nù. èmi ẹ̀ mọ wẹ́rẹ́ àkú yìí àti ìyàwó tèmi hàn ó ń jẹ fún àṣemáṣe ìyàwó tèmi ó pẹ fún àkú lójú oorun máa fẹ́. a a a mo ti rántí arákùnrin mi àkó arákùnrin tí ń gbé ní ahéré baba janvier ni. Ah, ìtítọ́ ni àkó mo ti rántí. ìtítọ́ ni ìdodo ọ̀rọ̀. Ah ìrákùnrin yẹn òun ni tafem jọ́ẹ̀ jọ́ẹ̀ ó máa ń rọrùn yọ gírígírí bí eré ìrọ̀bá ní ìgànjọ́ òru mo máa ń rí tó máa ń ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ báyìí ó máa tó irú ẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ tèmi bá rọ sí gbòdẹ tí mo lọ bẹ́ẹ̀ tí mo tọ iná yà gẹ́gẹ́ bí òde màdà ah kúkú ní irú rọ síbẹ̀ yẹ kò kí ẹ bá ti àbọ̀ ah, màá fẹ́ yọ fẹ́ àjẹjì náà. ó rọ ọkọ àníbẹ̀ tó rọ ọ́ sí. bàbá jẹ fíẹ̀. kò rẹ wá níbí kò lè jẹ. pocket. Ṣé ọ́fíìsà náà lo dress bí mo dé Yes, baby. I'm on a mission. Oh, espionage? Yes. Àwọn suspect kan ló one in Liberal Nightclub, So, I am the bait. Oh, the bait. Yeah. um, oh. Mo gba kọ̀ọ̀kan sìn, wọ́n ASP Wálé Rahman. Rahman, níbo? Port Novo. Republic of Benin. Exactly. Talori. Uh, ah, Inspector Ojo. Ah, Ojo kì í mú fo o. Tó bá jẹ́ òótọ́ ni ó máa dáa. Bó tiẹ̀ jẹ́ pé ikú Chief Ládìtì ti jẹ́ ká close case tí wọ́n ní wọ́n pa obìnrin kan. Àwọn ẹ̀sùn kan wà nílẹ̀ against ASP Rahman. And sórí bí ASP Wale Rahman ṣe sá lọ fúnra wọn yẹn, ó fi hàn wípé ẹ̀rí ẹ̀kan jẹ́ wọn ni. Yes, yes, he is guilty of something. Yes. That means you have to start planning to go to Port Novo. You're thinking what I'm thinking. All right, I'll see you guys later. Yeah. Okay, babe. Mombo. Uh, later. All right. Okay, èwo ló mú ilé ẹ̀kọ́ mú ro sọ́fọ̀ sí èyí ni tẹ́ ẹ̀ wọ wèrè kí ló dé lẹ́sẹ̀ báyìí ná ẹlẹ́fẹ́ báláǹsì mo tún mú báláǹsì wá fún yín tẹ́lẹ̀ nìkan kan yóò mú two two fifty inú yóò tún dùn ẹ̀tọ́ hàn gẹ̀ẹ́nu sókè bẹ́ẹ̀ pé à ń fi plug yín mọ́ ná. Okele mẹ́ni ti bí wa ẹ̀wọ̀n ni ẹni ní ìdáni kí ni tó lọ ṣe iná tí mo lòdò sí pé kí ni abúlé ẹ̀mí wà ṣeré kéré. ẹ wo ẹ ẹ wo bọ̀dá rẹ̀ ẹ má wulẹ̀ kọ́fà ojú yín. ẹ wúta padà jáde ẹ má jẹ́ kí ẹ dá ní padà. a ní ọ̀dà padà. àti ọba rí yín ṣé kò gbóhùn yín ni bẹ́ẹ̀ ọba rí yín bíi sátáláìtì orí yín gan ṣé kò ní da yín mọ̀ ni àkàrà ti tún sépo ẹ kò sí pẹ̀ ń dọ́jú ojú e mọ́. bọ̀dá rẹ̀ kò ní ra gbà fún mi tó bá ràwọ̀ fún yín máa fọ́ dànù ẹ̀yin kidnap èmi ẹ̀yin àkọ́kọ́ náà ṣẹ́rí for kidnapping twenty five years imprisonment conspiracy and scamming the federal republic of nigeria tí ẹ̀yin wà tẹ̀ ń gbé tẹ̀ jẹ́ ọmọ bíbí inú ẹ̀ ẹ̀yin gbá ìjọba ẹ̀yin gbá báǹkì ẹ̀ sọ pé ẹ̀ parọ́pọ̀ rẹ̀ ẹ̀yin ti kú àwọn aṣọ àdìbàdẹ̀ fún yín ẹ̀ wá náwó báǹkì bó ṣe wù yín ìyẹn náà twenty five years imprisonment mi ẹ̀ wá fẹ́ pa mí attempted murder fifty years imprisonment he know hundred years imprisonment ẹ máa kú sẹ́wọ̀n. ẹ gbẹ́ ẹ kú sí lọ́dà mi. ń sọ nínú lẹ́lẹ̀ mo rò bọ́ ọwọ́ wèrè ara abo ni ọ́ níbo lọ wà tọ́rọ̀ ránṣẹ́ para lé olóòórùn ọmọ lẹ́lẹ̀ tí wọ́n tẹ́ ní fún wọ ẹranko ẹlẹ́dẹ̀ gbé góòlù sílẹ̀ ọ̀nà padà nu rẹ̀ wọ́n mú ọ wá wọ́n mú ọ wá sílé ọlá ó sì bà ọlá jẹ́ bà ọlá jẹ́ ó fẹ́ ọlá dahoro ó wá sí sọ dandan lẹ́nu calculator òun ẹ̀wọ̀n mo rò pé ó wèrè sẹ́wọ̀n náà bàbá ńlá pùrẹ́ ọ̀lọ́ ló ń pín thirty years ní kíní kan eighty years ní kan wọ́tẹ́ pé ìwé tó ọkà kadànù ni kí yóò wúlò fúnlé ayé rẹ̀. ó ní ọ̀sán kíníkà fún ọ fọ híárì lásán kan pé mo pọ́ǹpù ẹ̀gán lásán kan ìjọba òkú lẹ́wọ̀n thirty years ni ojú mi ló ṣe gan ọwọ́ gbogbo tó ń sọ lẹ́nu gan wọ́n kún wọn gan two hundred years ni ẹjọ́ sì ni wọ́n pètè lẹ̀. gbogbo báyìí lè gan ṣe ń gbọ́ báyìí nìsín kọ́ńfọ ẹ̀wọ̀n everybody ọlọ wọ́n pètè everybody lẹ̀ fún ni. ẹ ẹ wo ẹjọ́ torí Ọlọ́run àti amòfin àti adájọ́ àgbà ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ilé ìtòsí kókó. mo rò pé ẹ yá wèrè tí ẹ bá ṣe rárá àdó òsì tó sún ẹ̀mí àti yín papọ̀ kókó wèrè lẹ́ni tẹ́ fẹ́ sọ ẹ̀yin dalẹ̀ ah ẹ rìnrìn àwò. owó owó báyìí ni kókó. owó ni kókó bo. ẹ bù mí ráì gbogbo ìtẹ̀sán yẹn tandi lẹ ní òmòjò báyìí tandi tandi ti báyìí tẹ̀sẹ̀ bọ̀ ṣebí owó kékeré mo béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀ nísìnyí báyìí ìlọ́po mẹ́wàá ni màá fi gbà lọ́wọ́ yín which is a hundred million naira ṣebí lákàntì mi mẹ́rin rẹ̀ lọ́wọ́ ẹ pín síbẹ̀ twenty five twenty five. eewu ẹ awa ṣe wá rí àwa bọ̀dá rẹ̀ mu àwa ẹ̀sọ́ lójú kòkòrò àwa ò owó púpọ̀ twenty million àwa pín ní tẹ́tẹ́ million lẹ́yìn ìgbà yẹn pàdé mọ́ fún wa ẹjọ́ jẹ́ pé ẹ fẹ́ head of state àmọ́ bá ti smuggle wọn. ìwọ ẹ ó yẹ plug ẹ mọnu transformer ni ah. kí wọn yan ọbẹ ẹran gbẹmọrọ kó rí ẹ burú ah, ẹ ẹdùn náà kí n ti yín náà ọ̀rọ̀ wà náà yín kọ mo ti ayé yín bẹ́ẹ̀ bàjẹ́. kí ni tiwa àbí kí ni tiwa Okele gbóhùn sókè. kí n gbóhùn sókè. Ah, ṣé èmi mo ní kí dìfẹ́ǹsì yín bàjẹ́ ká tó wọ bọ́sẹ̀ tì yín kò sí wàhálà. ẹ Gbanjare Gbanjare sifladi ti tẹ́ ló kú wọ́n ti jí. ẹ ẹ wo ah, ẹ wo ẹ já sọ̀rọ̀ tó bí mi bí o. tó bí nù mí tó bí nù mí kọ́ tó bí nù dàbí ni ẹ wo èmi ò ráyè o I'm here now for negotiation. Sure. Yessuyé, hein. fait quoi voulez-vous Oh! àbí wọn gbé. ilé yẹn ni ó ń wọ̀ ilé yẹn ni. òun nìyẹn ó máa ń fura gan díẹ̀ ló kù kò rí mi lánàá. ẹ báwo ni wọ́n ṣe wá rìn débi. àwọn yahoo boys kan ni o wọ́n cross border láti naija lọ sí kútonu aṣọ wọn títí títí títí wọ́n tún kúrò ní kútonu wọ́n tún wá sí port novo níbí báyìí port novo ni a ti ń trace wọn tá a fi lose wọn àwọn intelligence wọn wá jẹ́ ká mọ̀ wípé àwọn yahoo boys ẹ̀ pọ̀ gan ládùúgbò yìí ibi tí a ti ń ṣọ́ wọn òun ni mo ti rí ASP Rahman. Great Caesar's ghost. kí ni ẹ. What the hell? Ojo, ah. send a signal to Lagos right now. The ghost just resurrected. Okay. Thank you. ewo tún ni tìbọn kọ́kọ́ ṣẹlẹ̀ lánàá mo kófìrí èèyàn kan tó jọ kan náà àwọn ọlọ́pàá tí mo mọ̀ ní nàìjíríà. méjì méjì lọ́lọ́run dáàyàn. èmi náà ti rò bẹ́ẹ̀ fúnra mi ṣùgbọ́n tójú ti yẹ làpárò fi ń ríran ẹ wò mo fẹ́ sá kúrò níbí ni mo ní kí n wá bá yín ní kútọ́nu tẹ́lẹ̀ ni ṣùgbọ́n kí ló dé tẹ́kàn kúgìrì wàá bá mi láì pè mí. kí mi pè ọ́. Eh, bí mo ṣe mí bọ́ sọ̀rọ̀ bí mo bí fóònù mi wà mọ́ mo sá kúrò ní kútọ́nù ni o kí ló ṣẹlẹ̀ wèrè kan ló dédé wọnú ilé kí mo mí gbé e ló bá gà mí lọ́rùn ibi mo ti mí jìjà gbára pé kí mi gbára mi sílẹ̀ lọ̀rọ̀ bá bẹ̀yìn yọ o ká mọ́ fọ̀rọ̀ gùn ó ti kú o. Ah! Ah! Ah! ẹ wo ẹ gbé ààrẹ mú ní kíákíá ẹni kò sẹ́ndì owó bó ṣe máa ń sẹ́ndì ẹ̀ a gbọ́dọ̀ sá kúrò níbí báyìí báyìí báyìí ni o. ibo la tún mi lọ bẹ́ẹ̀. a máa cross border sí lómẹ́ni Togo là ń lọ báyìí. ó dáa fi fóònù rẹ pè jẹ́ mi bá sọ̀rọ̀. ọdún àlejò peter. náà yẹ bẹ́ẹ̀ C'est ta faute, Juin. Tanti, tais-toi Mais il y a des rumeurs. Souviens-toi et à coup. Je n'ai rien fait. Agé Hello, oh, olóyè. Ah, mo ti ń pè la rẹ̀ kí mi ò rí jẹ. Kí n sẹ́ẹ̀dì kí ni? Ah, wo wàhálà gan ti wà ń bí o àní ah, wàhálà ti wà ń bí o ọ̀rọ̀ tẹ́mi lọ tó tún sọ ẹ̀kọ́ ah, rárá eh, ṣẹ́gi àtàwọn tí a ní wọ́n bá wa dúró tì tí wọ́n jẹ́ bíi staff ọ̀dọ́ tí a tí wọ́n jọ wà papọ̀ eh, wọ́n ti á bọ́ sọ́nà kan papọ̀ ìgéǹsì àwa báyìí ẹ eh, à wọ́n náà náà fẹ́ gbowó ni ara o wọ́n mú dípàtímẹ́ǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ti ṣẹ́gi ọ̀tọ̀ ní tàwọn àwọn òṣìṣẹ́ tí wọ́n ti pọ̀ sáìdì ọ̀dọ̀ wa tẹ́tí bọ́ sáìdì ọ̀dọ̀ ṣẹ́gi. Ah, ọlọ́run bá wọn yẹn ju gbogbo náà ni òun náà wà wájú mi àjọ dúró ni. arẹwú ah, wo ó dàbí ìwọ̀n orí kan ṣe nígbẹ̀ẹ́ kí mo ní lè ṣe ni ó dàbí kóun là á padà o. Ah, ìwọ ìwọ sàtàn ṣe bí ẹni pé mo ti gbọ́ gbogbo wọn wí mo ti cooperate pẹ̀lú rẹ̀ hàn hàn tán hàn wá ilé tán lọ ibi ibi bẹ́ẹ̀ ni wàá lè fún ìnira ìnira àpá ìwà lè fún ọ lọ ìyá lè kàn mọ́ bẹ́ẹ̀ ọ̀ọ́ ó ti yí ọ dájúdájú kí mi bá pa ṣẹ̀gí ṣẹ̀gí là pa mí. bàbá olóyè ó ti ó ti yá ó ti yá ó ti yá. olóyè ládìtì asp wale rahman you are under arrest you have the right to remain silent or. Piwale Raman, drop your weapon. You are under arrest. Don't think about it. I told you. Don't think about it. You are under arrest kàyééfì ọ̀rọ̀ jẹyọ lẹ́nìí nígbà tí ẹni kú àtẹni sọnù pàdé ara wọn nílùú port novo àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà àti ti benin republic pawọ́pọ̀ láti mú àwọn ọ̀daràn kan lórílẹ̀‐èdè port novo láìrí wọn ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí wọ́n rí asp wálé rahman tó sá lọ látara ẹ̀sùn ọ̀ràn tá a fi kàn án àti olóyè ládìsí tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé wọ́n ti kú àṣé ọgbọ́n àrékérekè ni olóyè ládìtì ń lò láti dágbọ́n kíkú nítorí ọ̀rọ̀ apani tí a fi kàn wọ́n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ gbèsè tí wọ́n ti jẹ sílẹ̀ látara ìgbésí ayé làwùlàwù falafolo tí wọ́n ń gbé. an kama su an dawo da su a lagos abin da malam ladite da asp wale rahman ya yi mamaki ne changer son nom de l'habitude à Apu. Les habitants de Ouida ne savaient pas qu'ils vivaient avec un tour. C'était en effet une option choquante dans l'événement en Afrique. Un crime commis par deux pays, le Nigeria et la République du Bénin. láàrin ọjọ́ méjì tí ọwọ́ ti tẹ olóyè ládìtì ní ìlú portnovo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló tún ti jẹyọ agbépolájà kì í ṣe olè bí kì í ṣe ẹni tó ràn lọ́wọ́ dókítà gani àrẹ̀mú ọ̀rẹ́ olóyè ládìtì adétóhùn ìyàwó àkọ́kọ́ ládìtì àti sẹ̀gílọ́lá àlè ládìtì pàdé àpòpọ̀ jọ̀wọ́ ìwà búburú yìí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìjọba nàìjíríà ní àpapọ̀ àti pàápàá ìjọba ìlú republic of benin ti dájú sọ ẹjọ́ yìí wọ́n sì ti lérí wípé ẹ̀dọ̀ ò ní dúró lórí òróǹro títí gbogbo àwọn ọ̀daràn yìí máa fi jẹ̀yà ẹ̀ṣẹ̀ wọn wọ́n ní wọn ò fi ojú ba ilé ẹjọ́ tí wọn ò sì ṣẹ̀wọ̀n bó ti tọ́ àti bí ó ti yẹ. ìwádìí fi yé wa wípé làásìgbò olóyè ládìtì bẹ̀rẹ̀ láti orí ọmọ èmèrè kan tó gbé lágbèsùn lálẹ́ ọjọ́ kan orí tó ń ṣọ́ni kó ṣọ́ni dalẹ́ kó má jẹ́ ká kùnà kọjọ wá lè dalẹ́ ire o. hmm àwọn wèrè mọ̀ kókó nulẹ̀ padlock lè lẹ́nu ọ̀nà ah ìwọ ni wọ́n lọ ta ló wá padlock lẹ́nu ọ̀nà wọn ah sí ẹ sá lọ ni ọ̀dà kò sí wàhálà ọmọ tí wọ́n ṣe. ah fóònù wọn máa ń rìn gínú lékè ọmọ tẹ́lẹ̀ yóò bá wọn sọ o. ẹ̀ka lọ́mọkùnrin kú jàre. Ah. alo. inú ilé fóònù mo sì ń gbè. ẹ ẹ aláyé àwọn àánú ẹ wà nù lé táǹtì yìí mọ́lé. ẹ ọmọ ta. ẹ ẹ àmì tó ti wà mọ́lé wọn àwọn náà ti sílẹ̀ àti sí sí sí sí àrísí ẹ bá wa sílẹ̀ yìí àní ẹ bá wa sí ń ta àgádágodo à ah wọ́n ní wọ́n fi padlọ́ọ̀kì sí. èmi náà wọ́n náà ti rí gbà ní. Ah, ah, ah, aláyé ẹ mọ tẹ́lẹ̀ ṣe fún àṣà ṣe é mọ tẹ́lẹ̀ ṣe ẹ̀yin ẹ̀gbọ́n ìkùlé sọ́tí ẹ̀yin ẹ máa yípo bọ̀ níbi wíńdò wíńdò kínní níbi wíńdò kínní báyìí lébi apá ọ̀tún yín á yọjú sí i. ibi lẹ́yìn wèrè tira yín mọ́ ẹ̀yin tira yín mọ́ nulẹ̀ ẹ̀fà gágòrò pamọ́ ẹ ti ẹ fẹ ká àgùntàn ọ̀nà ẹ ti kọ́kọ́rọ́ mọ́ lẹ́gbẹ́ ṣe é sí èrè ni. ọ̀gá kò ṣeé ṣe bó o láṣẹ wà nínú ilé táwa tilẹ̀kùn láti ta ah. kí wọ́n ṣeé ṣe. ẹ ẹ wo alaye. kí ni ọlọ́run. alaye ọlọ́run. láì ṣe gàjí ọkọ òkú tó yẹ pé òun ló ń sí òun ni ó tì í nígbà tó rí ìwà òye àwọn amúlẹ̀kùn àtìlẹ̀kùn mọ́ra wa àmọ́ fi àjẹrà mọ́nu lé ni. ẹ̀yin ṣe abẹ́rẹ́ ló pé mi ìmọ̀ ọgbọ́n tẹ̀ ń dá kẹ́ ẹ má bàa ṣiṣẹ́ ẹni kí wọ́n tì í mọ́nu lé wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ ẹ jẹ́ èdè pé bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ òkúta ní ìmùtí fi já gbogbo olẹ̀kùn tẹ́ẹ̀tì ní. orin tẹ̀lé sẹ́kù wa gẹ́gẹ́ ní kẹjá ẹja kébì ọjà kébì ọjà orí yìí burú bọ̀. ọ̀nà ẹ̀ lè já ọ̀nà mi ló dé. ṣọ́jà ẹ̀ṣọ́ ẹ̀jà dìde bó ṣẹlẹ̀ ń lẹ́wọ́ ẹgbẹ́ ìlú ọwọ́ ti jí kọ́ ó ní bàtí mi jẹ́ ọ́ mo kọ́ lè fẹ́ pàdé ìfẹ́ yìí o. ọmọ nìyí. ìyá wọn sàlè ka ọmọ bìkan láéláé. àìká yìí náà mọ́bì kan ló jẹ́ kẹ́ máa tutù lójoojúmọ́. adébíkẹ́ wọ́n fojú sunkún ọmọ náà. ilé ọmọ ni ọmọ ni ẹ ṣe gbẹ gbogbo ẹbí sọ ẹ̀yin akọfọmọkọfọ pé ẹ bá ikọ́ fáyé ẹ fi pa lọ́mọ. pé ìṣọmọdé mọ́ mo ti dàgbà gbà mélòó lowó fi gborí nìsín káwọn èèyàn wá tó bú mi ẹ jẹ́ ń búra mi. Ah! ṣàgó jalè rẹ. Ah! kí ló ń sọdọ mi gbọ́dọ̀ dùn. n ta ni. mo náà ọmọlára ọmọlára. ìtàn mi tí ó bí mọ́ gógó. Olárúgbó làpà. Oṣù ẹkún bí mo ṣe tún kọ́ ẹ̀ ṣe fèsì tọmọtọmọ. Má ìdúgbò mi mọ́, má inú ilé mọ́. Ìwà lóye. Ẹ lè sinmi, kódà ẹ lè gbádùn ẹ̀yin ọ̀dàlẹ̀ wọ̀nyí. Wọ́n bá gbẹ́bọ̀ jàre. Kò lè dùn. Dáwọ́ sílẹ̀ lọ. Ìyá mi kò lè dùn. Báwo bẹ̀rẹ̀ wọ̀? Táyìnbọ̀. Yé! Ó tún tún náà tuntun wọlé lọ. ó dílé ọmọ pa ó tún wá ń pa mí lọ́mọ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́mi tí mò ń gbìyànjú pé kí n má rẹ̀ mọ́. ọ̀fẹ́ yàwó mi ìgbà yìí làárọ̀ rẹ̀ tárúgbó ń kọgbà. ṣebí torí ọmọ ẹni sáà la ṣe ń ṣiṣẹ́ ọmọ nìyí ọmọ ní ọmọ lọ́lá ẹni. ọmọdé ìfijọ́ wọ̀dá lọ́kùnrin ní ìfọ̀dí ṣe gbọ́dọ̀. iye olè ah! ẹgbẹ́ o níbo lẹ fi dé sí. ẹ jẹ́ tètè rè é múde ọ̀hún wá bọ́ bá sì ń bẹ lọ́wọ́ yín. èèwọ̀. èèwọ̀ rádaràda yín wò kì í ṣe dé ọ̀hún rè. ẹ wo ẹ pògùn tádé kó bá yín pàgàlà tó bá jẹ́ woro ni ẹ pè mí ṣé gbọ́.